في أحاديثه الصحيحة عباد الله اعلموا أننا قد دخلنا في العام الهجري الجديد وهنان اليوم في اليوم الثالث من شهر من شهر الله المحرم وينبغي لنا أن نبين لنا ما يتعلق بهذا الشهر المحرم من الآداب والأخلاق والأعمال الصالحة التي رغبنا النبي صلى الله عليه وسلم فيها وكذلك ينبغي لنا أن نعرف أوجه الابتداء في هذا الشهر المحرم لأن الناس ابتدأوا في هذا الشهر ومنهم مفردون ومنهم مفردون وينبغي لكل مسلم ومسلمة أن يكون بين هذا وبين هذا لأن دين النبي صلى الله عليه وسلم الاتباع والاستدام والتوسل وليس فيه الإفراد ولا التفريد قال الله تعالى إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الآية وقد بين الله سبحانه وتعالى في هذه الآية أن عدة شهور منذ أن خلق الله سبحانه وتعالى السماوات والأرض اثني عشر شهرا ليس فيه تغيير ولا تبديل وقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال أيضا السنة اثنى عشر شهرا منها أربعة منها أربعة حرم ثلاث متتاليات ذو القعدة وذو العجة والمحرم ورجب مضر بين جمادى وشعبان وكذلك عباد الله اعلموا أن الله سبحانه وتعالى جعل هذا الشهر من ضمن آه، الأشهر الحرم حيث لا ينبغي لأحد من المسلمين ولا لغير المسلمين أن يقاتلوا أنفسهم في هذه الأشهر حرم الله سبحانه وتعالى في فيها فيها القتال والظلم وقد ذكر ابن كثير عليه رحمة الله السبب من آه، تحريم هذه الأشهر قال ابن كثير عليه رحمة الله لأن الله سبحانه وتعالى حرم ذا القعدة لاستعداد الناس للحج وكذلك حرم ذا الحج لأن الناس يستدلون بالحج وكذلك حرم الله سبحانه وتعالى المحرم لأن الناس يعودون إلى بلدانهم وكذلك حرم الله سبحانه وتعالى رجب به يتمكن الناس من زيارة بيت الله سبحانه وتعالى للعمرة واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم قد ذكر لنا شيئا من فضائل هذا الشهر آه، المبارك شهر محرم قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد بعد رمضان شهر أفضل الصيام بعد رمضان شهر الله المحرم هذا ثابت عن النبي صلى الله عليه وسلم ولذلك قال بعض العلماء أن النبي صلى الله عليه وسلم كان يعني يردد في هذا الحديث يردد في صيام آه، هذا آه آه الشهر آه المحرم ويسن لمن يستطيع أن يقوم بذلك بأن يصوم ذلك الشهر كله وكذلك ثبت عن النبي صلى الله عليه وسلم تخصيص بعض أيام هذا الشهر المحرم بالصيام كما ذكر النبي صلى الله عليه وسلم الفضل العظيم المتعلق بصيام هذه الأيام من هذا الشهر آه، المحرم قال النبي صلى الله عليه وسلم شهر آه، صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي بعدها وهذا بعده وهذا ثابت عن النبي صلى الله عليه وسلم أن من صام اليوم العاشر من هذا الشهر آه، يكفر الله سبحانه وتعالى بهذا آه، الصيام آه، الآثام والذنوب في السنة التي يعني قبل السنة التي يعني قبل هذا الصيام واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم وأصحابه وقريشا كانوا يصومون في اليوم العاشر المسمى يوم عاشوراء في مكة قبل هجرة النبي صلى الله عليه وسلم إلى المدينة ولما وصل النبي صلى الله عليه وسلم المدينة وجد, وجد اليهود يصومون في هذا اليوم أي اليوم العاشر من شهر المحرم ولما سألهم الله سبحانه وتعالى عن سبب صيامهم في ذلك اليوم قالوا ذلك اليوم الذي نجى الله سبحانه وتعالى فيه موسى وقومه من فرعون وعادك الله سبحانه وتعالى فرعون وقومه وكانوا يصومون ذلك اليوم شكرا لله سبحانه وتعالى وقال النبي صلى الله عليه وسلم لأصحابه نحن أحق الناس بموسى عليه السلام الإسلام وأولى به وصوموا عاشوراء وصوموا يوما وخالفوا اليهود صوموا يوما قبله ويوما بعده وفي رواية صوموا يوما قبله أو يوما بعده ومن هذه من هذا المنطلق قسم العلماء صيام عاشوراء إلى ثلاثة أقسام صيام اليوم التاسع مع العاشر وصيام اليوم العاشر مع التاسع مع الحادي عشر العادي عشر وكذلك يوم, يوم عاشوراء وحده وهذه هي الاقسام الثلاثة والأفضل آه كما قال بعضهم أن يصوم المسلم اليوم التاسع والعاشر والحادي عشر بأن يصوم هذه آه الأيام الثلاثة وقد ورد عن النبي صلى الله عليه وسلم أنه قال لئن بقيت إلى قابل لأصومن التاسع واعلموا عباد الله أن هذا الشهر هذا الصوم أو الصيام فضله عظيم عند الله سبحانه وتعالى ولا ولا بد لنا وينبغي لنا أن نجاهد أنفسنا وأن نكون من الصائمين في ذلك اليوم أسأل الله سبحانه وتعالى أن يغفر لنا بذلك ذنوبنا وعسى الله سبحانه وتعالى أن يرفع بذلك درجات درجاتنا عباد الله واعلموا أن بعضا من الناس قد أفرطوا وتفرطوا في فيما يتعلق بهذا اليوم منهم الجهال الذين لا يعرفون عن الفضل الذي بينه النبي صلى الله عليه وسلم عن هذا الشهر المبارك وهم الذين جعلوا ذلك اليوم يوم أكل وشرب يأكلون ويشربون ويفرحون بل هم يدخرون من الأده من أضحيتهم يدخرون أحيانا رؤوس الأبنام وأرجلها يدخرون ذلك ويسبخونها في اليوم الآخر الذي أمر النبي صلى الله عليه وسلم الذي سن النبي صلى الله عليه وسلم قيامه وهم يأكلون في النهار يأكلون ويشربون ويسمون ذلك يوم يوم الشبع ولو عباد الله أن قوما آخر أن قوما آخر بجانب الإفراد وهم الشيعة هم قوم خبيثون هم الذين كانوا يلعنون أصحاب النبي صلى الله عليه وسلم هم الذين يصدون أصحاب النبي صلى الله عليه وسلم وقد أمر, وقد أمر الله سبحانه وتعالى بالاستغفار لأصحابه النبي صلى الله عليه وسلم وهؤلاء قوم يسبونهم ويكفرونهم ويلعنونهم قال الله تعالى والذين جاءوا من بعدهم يقولون ربنا كلنا والإخواننا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا ظلا للذين آمنوا وهؤلاء القوم هم التابعون الذين جاءوا بعد الصحابة رضوان الله عليهم يدعون لهم يستغفرون لهم ويدعون الله سبحانه وتعالى أي ألا يجعل في صدورهم إلا بهؤلاء القوم الصحابة الكرام رضوان الله عليهم أما هؤلاء الشيعة الخبيثة هم الذين يكفرون أصحاب النبي صلى الله عليه وسلم وجعلوا ذلك اليوم يوم حزن وجعلوا ذلك اليوم يوم كرب لهم ويوم بلاء ويقولون ذلك اليوم لا تب اليوم الذي قتل فيه حسين ويحزنون في ذلك اليوم يعذبون أنفسهم ويفعلون أنفسهم في ذلك اليوم وقال بعض السلف قال بعض العلماء هذا جزاء قبله إلى أصحاب النبي صلى الله عليه وسلم هم يعذبون أنفسهم بأيديهم في هذه الحياة الدنيوية وسوف يعذبهم الله سبحانه وتعالى يوم القيامة أدعو كفا الله سبحانه وتعالى أتوى إكياتي بقوة ساجوة النبي صلى الله عليه وسلم أبي الله بارك الله مذا بارك عليكم خيره عليكم على هذه الجفار فهو صحابة أدعو أن تبوا إلى النبي صلى الله عليه وسلم يدعو بجواب إلى القيامة أبي الله بارك لكم ساكينك وقوانا كنوان àyẹ́rùsọ ọlọ́ọ̀bá àríkẹ́lá ayálọ́lẹ́mà dámadájú ipé gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá òun náà làkórí ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ táà gbọdọ̀ gbé kalẹ̀ káwá gbé ọ̀rọ̀ lágbájá àbí ọ̀rọ̀ làkátèdè káwá gbé lórí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá báyìí ni kalẹ̀ lè máa lámàdájú pé ìlànà nàbí sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nílànà tí ẹ máa tẹ̀lé òun náà lèyàn máa tẹ̀lé tí ò ní kábàámà láyé tó bá ti jẹ́ òkúta ìyáàmà kálọ̀ lè mọ̀ tó kò sóòrí bẹ́ẹ̀ òsùn tí wọ́n pè ní bídá tó ní hasana gbogbo tó a bá ti pè ní bídá nínú ẹ̀sìn kálọ̀ lè mọ̀ tó gbogbo ẹ̀ pátápátá òun náà ni ẹ̀sìn bẹnu àtẹ́lù kò sóòrí kankan nínú bídá gbogbo tó a bá ti wá pè ládàádáálẹ̀ anu ni níta bá ti pè lánà anu a máa gbé àlọ́ sínú bínú ọlọ́wọ́ bá àlìkẹ́ lá ni nípa apá àbúkì ẹ̀ká páyà rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bá alìkì ọlá ti pàwọ́ láti bẹ́ẹ̀ nínú àwáyà tó pọ̀ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam tó náà ti wá lójú kòkòrò lọ síbi ìpáyà ọlọ́ọ̀bá alìkì ọlá káwọn lè mọ̀ ìpé ìpáyà ọlọ́ọ̀bá alìkì ọlá yìí ọ̀rọ̀ yà ni fún gbogbo apárápátá lọ́kùnrin àti lómìnirin àtọmọdé àtàgbàlagbà tó láàájì òun náà ní ká páyà Allah subhanahu wa ta'ala a ti wà nínú ọdún hijira tuntun ní ọdún ẹgbẹ̀rún ọgọ́rùn mẹ́rin àti ogójì àti mẹ́fà tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì ṣe hijira lọ sí láti ìlú Mákà lọ sí ìlú Madina àti wọnú ọdún tuntun yìí tó jẹ́ pẹ́ta bá lórí owó lónìí òní ní jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú oṣù al-Muharram. Àwọn alẹ́lẹ́ ìmọ̀ ìfẹ́ oṣù Muharram dáwà ń bẹ̀ àwọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ àwọn ládá àwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ àwọn àlàyé ẹ̀sìn bẹ́ẹ̀ ẹjẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì mú wá fún wa látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àlejòlá inú al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá àlejòlá sọ fún wa ipé òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́ọ̀bá àlejòlá láti jọ́tọ́lọ́ọ̀bá àlejòlá ti dá sánà àti ilẹ̀ẹ́lẹ̀ méjìlá náà ni oṣù ojú méjìlá lọ arba'atun hurum bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú oṣù tá yìí ó jẹ́ pé oṣù abẹ́wọ ni oṣù dáà gbọ́dọ̀ ṣe àbòsí fúnra wá bẹ́ẹ̀ ni oṣù dáà gbọ́dọ̀ jagun bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá àríṣẹ́ lásọ oṣù fún abẹ́ ànábì wá sálàyé fún wa nínú àdíjì rẹ̀ tó lálàáfíà méje wo nínú àwọn méjèèjì láyé tó jẹ́ àwọn oṣù abẹ́wọ̀ yìí ànábì sálàyé rẹ̀ fún wa nínú àdíjì rẹ̀ tó lálàáfíà ànábì sọ fún wa pé òǹkà oṣù méjìlá náà ni gẹ́gẹ́ bọ́lọ́ọ̀bá àríṣẹ́ láti sọ nínú alukur'an àrẹ́gbẹ̀wá ní mẹ́rin bẹ́ẹ̀bẹ́ tó jẹ́ oṣù abèwọ̀ mẹ́ta tẹ̀léra wọn nígbàtà àbáǹkà àrẹ́gbẹ̀wá ka mẹ́tẹ̀ẹ̀ta fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni Dhul-Qa'dah ẹlẹ́ẹ̀kejì òun náà ni ni ta wà tó èyí tó wà láàrin jùmọ́dá àti ṣàbán gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam ti sọ fún wa ẹwà rí àwọn oṣù yìí oṣù abẹ́wọ̀ ni wọ́n oṣù dáa gbọ́dọ̀ pa òṣù ọlọ́ọ̀bà àdìkẹ̀ lámọ́ ni wọ́n oṣù dáa gbọ́dọ̀ ṣàbòsí fúnra wọn bẹ́ẹ̀ ni oṣù dáa gbọ́dọ̀ gbájára wa lógún bẹ́ẹ̀ ni afáwa Ibn Kathir alayhi rahmatullah tí ń jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kàlá olùkọ́ àdá wọ́n ní oṣù yìí òun náà làwọn yóò ti máa palẹ̀ mọ́ láti lọ lóṣù hajj àwọn tí ó fẹ́ ní ajó lọ́sílẹ̀ ọlọ́wọ́ bá àríkọ̀ láti wọ́n ti hajj ọlọ́wọ́ wá sí ogun léèwọ̀ lásìkò náà ìtẹ̀já àwọn èèyàn lójú ráyè ẹni káwọn èèyàn lè ṣe ìrìnàjò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láti bẹ̀rẹ̀ ìsìn náà bá àríkọ̀ lá bẹ́ẹ̀ nínú oṣù Dhul-Hijja tọ́lọ́wọ́ bá àríkọ̀ lá ṣe lóṣù tá a máa ń ṣe hajj ọlọ́wọ́ bá àríkọ̀ lá lójú ṣe ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́wọ́ bá àríkọ̀ lá ṣe ogun jíjà léèwọ̀ náà bákan wá ṣe léèwọ̀ nínú oṣù Muharram nítorí kíní nítorí pé àwọn tí wọ́n bá ṣe hajj àwọn tí wọ́n bá lẹ̀ lè bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àríkọ̀ láwò

kò síbi dáàbìrì tó tẹ̀yà láti inú súnà nàbí sallallahu alaihi wasallam ẹnìkan ò lè ronú títí ẹnìkan ò lè jẹ́ ọ̀jọ̀gbọ́n títí wọ́n rò pé ìnífẹ́ mú ọ lápá wá tó jẹ́ pé ààrẹ ìfún ẹ̀rí oṣù muharram tá wà nínú èyí nínú àwọn oṣù alápàlẹ́ ni inú àwọn oṣù abíyí ni inú hadith anabi sallallahu alaihi wasallam anabi ni oṣù tó àwẹ̀ tó lọ́rẹ́ jù lẹ́yìn ìgbà tá bá ti gba àwẹ̀ ramadana ta anabi ni ṣaaru anabi ni siyamu ṣaari láyé al-muharram anabi ni ká àwẹ̀ oṣù allah subhanahu wa ta'ala tó jẹ́ oṣù al-muharram àwọn onímọ̀ jẹ́ yíwa

tí ẹ bá gba àwẹ̀ nínú oṣù yìí òòrè ládàpọ̀ nínú ẹ̀ àbẹ́bí tó wá dá àtàlẹ́sà fún wa ó tó wá dá àwọn ọjọ́ kan yọ fún wa àbí ká sọ pé àwọn ọjọ́ kan nínú oṣù yìí tó jẹ́ pé tá a bá gbàwẹ̀ bẹ́ẹ̀ àbẹ́bí ó sọ òòrè tí ń bẹ ọlá tí ń bẹ bẹ́ẹ̀ àbẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa kí ni ọjọ́ náà òun náà ni yọ́mọ àṣùrà òun náà ni ààwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram tá a wà yìí òun náà ni wọ́n pè ní yọ́mù àṣùrà báwo ni yọ́mù àṣùrà kọ́ ló ti jẹ́ síwájú kó tó ti jẹ́ ànábì ṣe ìjírá lọ sí ìlú Madina ànábì a máa ń gba àwẹ̀ yìí àwọn Quraysh wọn a máa gba àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram yìí ànábì wá ṣe ìjírá lọ sí ìlú Madina wọ́n gbà bẹ́ẹ̀ ànábì náà tún ànábì tún padà wá rí wípé àwọn Yahudi tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ànábì Musa ẹni tí ọjọ́ yìí ọwọ́ sára ibá nẹ́bí sallallahu alaihi wasallam pé ẹ̀rí ọjọ́ táwọn ń dáwẹ̀ yìí òun náà ni ọjọ́ kan ní ọjọ́ tó wúwo ní ọjọ́ ọjọ́ ọjọ́ ọrẹ́ ní ọjọ́ dáadáa ti fáwọn ọlọ́wọ́ bá àlítọ́ láti fìràúnà rí ó sì pa fìràúnà rí àtàwọn jọ rẹ̀ ní ọjọ́ tàbí yìí wọ́n lọ ló fà táwọn fi mú ọjọ́ náà ní ọjọ́ táwọn máa gbà rẹ̀ àwọn mú ọjọ́ náà ní ọjọ́ táwọn mọ̀ fi dúpẹ́ fún ọlọ́wọ́ bá àlítọ́lá

tábà olùwáyà alákọ̀ọ́kọ́ ìtumọ̀ náà ni pé alábìnrin ká gba ọjọ́ mẹ́ta ká gba ọjọ́ kẹsàn ká gba ọjọ́ kẹwàá ká gba ọjọ́ kọkànlá láti fi ṣe ní alábìnrin káàrí fún yẹ̀hù ẹbí yapa àwọn yẹ̀hù ní ẹmọ jọra yín ọjọ́ kẹwàá nìkan làwọn gbà ẹ̀yẹ gba ọjọ́ mẹ́ta nínú olùwáyà ní ó ní ẹgba ọjọ́ so àwọn onímọ̀ wá jẹ́ yé wa wọ́n ní tó pé jù nínú ọ̀nà tí a máa gba eh, àwẹ̀ aṣọ́rà yìí wọ́n lòun náà ní kí o gba ọjọ́ kan ní ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá ìdókẹ̀lé òun náà ní kí o gba ọjọ́ kẹsàn-án o gba ọjọ́ kẹwàá alaihi wasallam arábìnrin sọ fáwọn sàádé pé làyín gba kíkì ilẹ̀ akọ́ọ̀dì arábìnrin jẹ́ mi bá ń bẹ tó fi dọ́dún tí mọ̀ láàtù mọ́nà tààtẹ̀ arábìnrin èmi náà gba ọjọ́ kẹsàn-án tí a ti tó gbọjọ́ kẹwàá tó ibẹ̀ wọ́n ti rí i pé ìtò lọ́lájú tó tẹ̀lé lẹ́yìn wàtí ẹ̀bá gba mẹ́ta òun náà ní kí ọgbọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá tó arínú àwọn mímọ̀ tí wọ́n ní kòkún tó ká gba ọjọ́ kẹwàá nìkan ká náà èyí ó gbàlágá lórí ẹ nítorí pé ìtànàbì sọ nínú hadith náà ni pé àtọ́mù yọmù àṣùrá àrẹ́bì ní àwẹ́ ọjọ́ àṣùrá àtẹ́sìbò alọ́lá ayù kápẹ̀rọ̀ sẹ́nàtà lẹ́kí kọbla àrẹ́bì ní òun ní ẹ̀tẹ̀lá tọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìkẹ́lá tí kọ́lọ̀ọ̀bà àdìkẹ́lá yóò fi pa ẹ̀sẹ̀ ọdún kan tí ẹ bá tẹ̀ sẹ́yìn ọlọ́ọ̀bà àdìkẹ́lá yóò fi bá yẹ̀ parẹ́ tó eléyìí túmọ̀ pé tí ẹ bá gbọ́jọ́ kàyẹ ó ṣe pàtàkì púpọ̀ kárára wà létí òní ni ọjọ́ kẹfà nínú oṣù Muharram tàbáwò ní ti ọjọ́ kẹsà yóò máa jẹ́ ọjọ́ Monday ọjọ́ kẹwàá yóò máa jẹ́ ọjọ́ Tuesday ọjọ́ kọkànlá yóò máa jẹ́ ọjọ́ Wednesday tó ká gbìyànjú wa

الحمد لله والصلاة والسلام على خير خلق الله وعلى آله وأصحابه ومن والاه adáwọ̀kọ́ fún ọlọ́wọ́ bá rí jọlá àtọrọ ìkẹ́kẹ̀ẹ́ fún aṣáájú wa níbiwa muhammad sallallahu alaihi wasallam abẹ́lọ́wọ́ bá rí jọlá fún sàbáwá ti àríkún kẹrẹ fáwọn sahaba àti gbogbo àwọn tó wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam tó fi jọ gbogbo alkiyama abẹ́lọ́wọ́ bá rí jọlá kọ́mọ́ sàtẹ́ ní kọ̀ọ̀kan wa náà kùnú wa ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá rí jọlá ẹ̀yà ọba tó jẹ́ pé oore oná ọlọ́wọ́ ọba àlùsọ́lá oná ni máa tọ́ka wa sí ní gbogbo ìgbà a sì máa pàkíyèsí wa lọ́sibí tí ó bá jẹ́ aburú fún wa láyé níbi àtúwájújọ́ ọ̀gbìdà kìyàmà bẹ́ẹ̀ oná lànàbí sallallahu alaihi wasallam fi sọ inú àdìsí ẹ̀tọ́ lálàáfíà ànábì ní kò sí oore kan tó ń mà ẹ̀yìn pé oore lélẹ́ yìí àyàfi kó wọ́n

tí láti lágbọ̀yé ẹ̀ wípé ìta àbárí sáànàbí sàlàyé fún wa pé ọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ pé wà yìí ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àlèkẹ́ lára náà bí fi wá fún wa èyí tí ò bá wá sọ fún wa pé ọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbídá àrí ẹ̀rí tó lálàáfíà àrádì tó lálàáfíà ká mọ̀ mú tú láti wípé ń àwẹ̀ muharram ní anábi sallallahu alaihi wasallam anábi ní àwẹ̀ tó lóore jù lẹ́yìn àwẹ̀ ramadan òun náà ni àwẹ̀ yíò muharram tàwà mẹ́ àmì rí àwọn èèyàn tí wọ́n múra sí pé àwọn gbáwẹ̀ nínú muharram

bí wọ́n ti ń ṣe ní gbàtígbà táwọn bàbá wá ń ṣe náà tó bá ti jọ káyókáyó àjẹ́ àmù tàbá ti wá mọ̀ látòní kalọ̀lẹ̀ mọ̀ ìpé eléyìn èsì ọjọ́ jíjẹ kìí sọjọ́ mímu ọjọ́ ààrẹ ni tàbá ti rọ̀lẹ́ tásìkò sínú bá tó kájẹ ń tàbá fẹ́ jẹ tó eléyìí àgbàládá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá nínú àwọn àṣẹ ètò tí máa ṣẹlẹ̀ ní bákan náà ní àwọn ọ̀gá tó fi jẹ ká pàkíyèsí nípa oṣù Muharram tá a wà bẹ̀rẹ̀ òun náà ni ìjírá ká máa ṣe ayẹyẹ ìjírá àbí ká máa kíra wa kú ọdún hijira bí ìgbà tó jẹ́ pé ọdún kan tó jẹ́ pé a máa sàárẹ̀ rẹ̀ ni eléyìí ò lẹ́rù látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam anábì ló ṣe hijira láti ìlú Mákà lọ sí ìlú Madina pẹ̀lú Abubakar Siddiq radiyallahu anhu àwọn ni wọ́n ṣe hijira àwọn ni wọ́n ànábì wà rántí ọjọ́ orí pé afẹ́ sayẹyẹ jọta àti gíní jọta àti ìjírá láti lù Mọ́kà lọ sí lù Màdínà ó túmọ̀ sí pé kò sí láàrẹ ìsìn wa ni ó túmọ̀ sí pé kò sí ládá ńbẹ̀ kò sóòrí ńbẹ̀ ni sóòrí bá wà ńbẹ̀ ni ànábì ò ní dákẹ́ ànábì ó sọ orin bẹ́ẹ̀ fún wa yóò sì sọ nǹkan tó yẹ ká máa ṣe níbẹ̀ ànábì sallallahu alaihi wasallam yóò sọ fún wa ẹwà nígbà tó ànábì sallallahu alaihi wasallam wa lọ tán Abubakar lọ kò sì sí kí ló bá wọn débi ìjírá in tó bá wọn débẹ̀ náà ni pé òǹkà náà lábùkátà a ní ìdí ká fi máa ka ọdún ká máa lo ẹ̀ẹ́dìgóríà eh, tí wọ́n lò tẹ́lẹ̀ káwọn náà máa lo kíni ká máa lo oṣù ó jẹ́ pé ó ṣe dédé wàtá nàbí sallallahu alaihi wasallam ti yíra òǹkà lásán òun náà ni Umaru gbà lérò Umaru wá tó wá bẹ̀rẹ̀ òǹkà yìí Umaru wá sọ́dọ̀ ní o kò sọ́ da ẹyẹ kò sọ́ ní kankan láti pé kò máa láti pé káàmà wá fi máàkì ọjọ́ náà wọ́n kà fi ń ka òǹkà ni tò yí tó gbajúmọ̀ láwùjọ wa lónìí tààtí wá sọ́ di ọdún tààtí wá sọ́ di ayẹyẹ eléyìí òsínú lára nẹ́bí sallallahu alaihi nígbà tí ànẹ́bí dé lu Madina ànábì bá wọn tó jẹ́ pé wọ́n a máa fi àwọn ọjọ́ kan wọ́n a máa fi yọ̀ lọ́dọọdún ẹ́ wọ́n a máa fi yọ̀ wọ́n a máa fi dùnnú wọ́n kálukú máa ṣeré ànábì wá ń lọ́wọ́ wọn ipe èrè lẹ́ ṣe ọwá ní ọjọ́ tẹ́ àwọn máa fi ọjọ́ náà àwọn máa fi dùnnú lọ́dọọdún ni àwọn sì máa fi yọ̀ ànábì wá ní ẹ̀yin mùsùlùmí ọlọ́ọ̀bà àlìkọ́lá ó ti pààrọ̀ ọjọ́ táwọn fi yọ̀ yìí ó ti pààrọ̀ rẹ̀ fún yín pẹ̀lú àwọn ọjọ́ méjì kan tó jẹ́ pé ọjọ́ méjì tó lóore ní ìlọ́dọ̀ ọlọ́ọ̀bà àlìkọ́lá

òun ni wọ́n máa ń ṣe gíní òun náà ni wọ́n máa ń ṣayẹyẹ rẹ̀ wọ́n ṣayẹyẹ ọdún ìjírá ẹnìkan sọ́jọ́ kan wọ́n ní kírísẹ́nì kan ó béèrè lọ́wọ́ àwọn kan ó ní ẹ̀yin mùsùlùmí tó bá dìgbà tẹ́ẹ̀ ń sọdún kékeré ẹ máa lọ ìdí ẹ tó bá dìgbà tẹ́ẹ̀ ń sọdún ńlá ẹ máa lọ ìdí àwọn tẹ́ bá wọ́n fẹ́ ṣe mólídì àbíjírá ẹwà ṣe gíní ẹwà ẹ̀rì pé kí ni wọ́n ṣe ń jẹ́ àjọ náà ẹ̀rì pé kò ní jọra wọn a ń kírun nígbà ìjọ ọdún kékeré nígbà ọdún ńlá amọ̀báṣe kírun ibi láti pẹran amọ̀báṣe pẹran àwọn súnmẹ̀ tí kí ni wọ́n láti ìjẹ́ àjẹjẹ tó látara bẹ́ẹ̀ káà náà bá ronú sí gan á ti di pé àwọn ọ̀kẹ́nẹ́kẹ́ ṣe gíní àwọn ọ̀kẹ́ gbé kalẹ̀ pé ẹjá máa ṣe báyìí tó tọ́bá ti gbé kalẹ̀ pé ẹjá máa ṣe báyìí bákan méjì ni ó lè gbọ́ tó jú ẹ ó sì lè ṣe gíní ó sì lè tàṣe ilé ilé nǹkan tó tàṣe ni ẹjẹ ká jìnà sí ká tún nínú ọdún méjì tọ́lọ́ ọba àlejò láti hàn nàbí sallallahu alaihi wasallam tiwa ẹwà àwọn àjọ sí à àwọn àjọ burúkú àwọn ẹni bí ní pàmàrí lórí ẹ̀tẹ́ bí àwọn Yorùbá ti mọ́ sọ àwọn àjọ aláburú ni wọ́n láwọn sí àtà ń sọ yìí àwọn sí àtà ń sọ yìí wọ́n a máa ṣépèlé àwọn sàábí ànẹ́bì wọ́n a máa bú wọn kọ́dá àwọn pé ọ̀pọ̀ nínú àwọn sàábí ànẹ́bì wọ́n pè wọ́n ní kèfèrí wọ́n bẹ káàkiri wọ́n bẹ láwùjọ káàkiri kọ́dá nínú wọn táwà wọ́n bẹ bẹ́ẹ̀ eléré wọn ń bẹ níbi àpẹ́ wọ́n bẹ ládùúgbò káàkiri tó jẹ́ pé aburú ọwọ́ wọn inú tí wọ́n gbé lọ́wọ́ òun náà ní pé wọ́n a máa fara pamọ́ bí ọ̀gá ni ẹjọ́ máa ṣe mọ̀kánú wọn bẹ́ẹ̀

wọ́n mú wọ́n mú ní ọjọ́ ìnira fún èrè ara wọn kí ló fà wọ́n ní ọjọ́ yìí ó fi déédé ọjọ́ tí wọ́n pa Al-Hussein ìkẹ́lú àwọn ọmọ mànẹ́bì ọjọ́ tí wọ́n pa wọ́n ní ọjọ́ ìyàwó náà ní ọjọ́ kẹwàá ọmọ ọjọ́ náà ní ọjọ́ ìbànújẹ́ ẹni bí ọba ṣe bá ọba ṣe gbarújẹ́ tó lọ́jọ́ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìfẹ́ òun ṣe pọ̀ tó táwọn ní sí àlòṣẹ́ báwo ti gbàládá tó nù wọ́n máa wá wọn ní nǹkan wọ́n máa yára wọn lọ́bẹ̀ wọn

Eh, wala taj'al fi qulubina dhillan lil ladina amanu ìrọ̀lọ́ ọba àrísọ́lá má wá fi inú ni bí ni má fi tẹ̀bẹ̀lẹ̀kún wọn má fi tọ́ka wa àwọn wọ̀nyí inú ni bí àwọn sàádé ń bẹ lọ́ka wa tẹ̀bẹ̀lẹ̀kún àwọn sàádé ń bẹ lọ́ka wa òun náà ló pàá tán fi máa ṣe tẹ̀lé wa tó wọn ò tẹ̀lé tọ́lọ̀ ọba àrísọ́lá sọ ọlọ́run ká máa tọrọ àforíjì fún wa ni ẹ̀yin wá ń ṣépè fún wa ẹwà burú tí wọ́n ṣe yìí ọlọ́ọ̀bá alìsẹ̀lá máa máa tí kan máa fìyà jẹra wọn fúnra wọn látàrí bí tó bá jẹ́ ògbélà ìfìyàmà ẹ̀kùn wà lọ́lẹ̀ jẹ́ ìtọ́wà púpọ̀ nínú yà tí wọ́n bá ti bá kò bẹ́ẹ̀ inú yà tàbí jẹra wọn òun náà lọ́jọ́ kẹwàá ọjọ́ kẹwàá aṣúra ẹni tí máa máa lówó ẹgbà wù wọ́n lórí íńtánẹ̀tì ẹwọ̀n lórí satellite ẹ̀rí àwọn tilẹ̀ rígan àwọn òjò láyàjá tó bá àwọn tí wá bí ìwé ìfẹ́ nira kankan ìmú ìbẹ́nu wọn gbẹ̀rẹ̀ pé nítorí wọ́n tó ń pè ní torí tí ó jẹ ni àmọ́ àwọn tí àti wọ́n ń ṣe tí àtọ́kàtọ́kà èyí tẹ bá jẹ́ Iran níjọ́ yẹn ọjọ́ àbúrú ní fún ọ wọ́n máa sára wọn nìkan wọ́n máa bànújẹ́ wọ́n fi àjẹra wọn pẹ̀lú ara ẹni kò fọ́ọ̀kan wọn àwọn náà ni wọ́n fi àjẹra wọn látara kíni látara burú ìbẹ̀nu wọn so àwọn eléyìí àwọn náà ni ìjà burú ìjà aláburú tó jẹ́ pé àwọn náà ń lò papọ̀ mọ́ ọjọ́ tàà ń pè ní kíni ọjọ́ tàà ń pè ní asúra ọjọ́ kẹwàá ní oṣù haram yìí ẹ̀dọ́ wá jẹ́ mùsùlùmí òdodo ẹ̀dọ́ tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam òun ní sàṣejù nípa ọjọ́ ẹni tó bá ní agbádágbára ká gba ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá àbí ká sì gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá a lè gba ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá kásáàfi yapa títà àwọn yahudi tó gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe sọ abẹ́lọ́wọ́ bá àdìkẹ́ lágbogbo ìjọsìn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 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين ربنا إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم